wọ́n kíra wọn ni. Tabaraka dhul ula wal kibriya. Ọba kan ṣoṣo tó dúró tó dájú òjìbí. Tawahada bil kamali wa bi sana'i. Ọba tó àdé ọ̀rọ̀ yẹn rẹ̀ ní. Tawahada bil kamali wa bi sana'i. Àwọn ẹ̀sán ń bá lọ láyé. Ìhà tí wọ́n bá kọ sí wa, wọ́n náà lọ máa fi ṣèròyìn wọn. Ẹlòmí lọ́dọ̀ ẹlòmí ẹni eré ni, kò sí sẹ́ni eré ní ìmọ̀ àpòun lọ́dọ̀ rẹ̀. هدى بالكمال وبالسلام ẹni tó rẹ̀ ní rẹ̀ ìkẹ́jẹ́ ní ìkùnlẹ̀ ìjì kamaláyé tó jẹ́ ní tẹ́nìkan ní eré tó ń mọ̀ lórí ilẹ̀ lọ́yìn. توحد بالكمال وبالثناء ọ̀rọ̀ ilé ayé ṣe rí ọkọ̀ra wọn ni wọ́n tó kọ́ sọ́dọ̀ بريان توحدا بالكمال وبثناء توحد بالكمال وبثناء ìgbà tá ń lò láyé yìí náà ọ̀tọ̀ náà ni gbígbà yìí náà ṣe rí lọ́dọ̀ kó wá lọ́dọ̀ àwọn ẹlòmí àwọn ọmọ ní ah, irú yìí máa já o ah, ìgbà yìí ó sàn ní tọ́dẹ̀ lómi àwọn àdẹ̀má ní àwọn ọlọ́njọ́ irú ìgbà yìí máa jẹ́ òkú fún ọmọ aláyé o pa àsìkò yóò kò bá kan mú fún rárá. ọba nìkan. yàwá hádà. kó bá bílíkà náà lè níbi ká máa ròyìn pé nǹkan pín ọlọ́run nìkan lọ́ba tí pé pé tọ́ sí. tanazaha an sharikin wal baqadim. ọba tá a ròyìn rẹ̀ yìí pàápàá ọba kan ní ilé ìdó kúrò níbi pé ká rò pé nǹkan náà tó dàbí tiẹ̀. tanazaha an sharikin wal baqadim. ṣé níbi pípé ni àbí níbi kò lópin ni àbí níbi kò ní ni àbí níbi ìdánìkanjọ́ lọ́lá lórí gbogbo ọlọ́lá ayé àbí níbi ìníkapa lórí ẹ̀mí níbi tí kí gan-an lèyàn ọ̀rọ̀ pé ọ̀rẹ́ nìkan tí wọ́n tún lè sọ pé àfi bí ọlọ́run kò sí o látà fi ń bẹ́ kékeré ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé láwọn ọgbà náà a máa ń kọ́ ilé báyìí pé ọba bí ọlọ́run kò sí nínú àwọn mọ́tò ìgbà náà wọ́n ti máa kọ́ ọba bí ọlọ́run kò sí àti tí gbogbo ayé náà ti mọ̀ tipẹ́tipẹ́ ohun ti bí àkéèdà àwọn bàbá àtàwọn ọ̀yá ń gbà náà ti gbé tó tàfikò yìí torí bá tó hàn sí wọn nínú ni wọ́n ń kà òun náà ni wọ́n dẹ̀ ń tú ọba bí ọlọ́run kọ́dà bí ẹ̀kan bá hùwà kan wá ní ṣe ìwọ́jọ́ ọlọ́run ni ọmọ ọ̀pọ̀lọ́ nìkan lọ bá ìkànnìyú and undo ọba ṣèyóhùn tí ò sẹ́nìkan tó lè ní oṣù wá sí báyìí ọkọ̀ fọ́lọ̀ ọba náà alhamdulillah akíra wa kó oríire tí jẹ́ fọ́lọ̀ yẹn lè ní àti ń jọ́sìn fún àṣẹ tó pa wá làwa ń tẹ̀lé tí ẹ̀ làwa ń ṣe a ń fẹ́lẹ̀ yìí náà bí ọlọ́run fún gbogbo àwọn tí wọ́n ń sinmi tó já kọ́lọ̀ kó jọkọba tí wọ́n mọ̀nà akọ́n kíra káàbọ̀ sí jókòó wa tòní lẹ́yìn tí a ti pẹ́ sàtún sọ̀rọ̀ àlékún ọlá rẹ̀ fún anábì sallallahu alaihi wasallam àwọn bí ọlọ́run kó jọ ó túwọ̀ ṣàlékún yọnu rẹ̀ fún wa àlékún àgbọ́yé ẹ̀sìn lè ṣe èèyàn tó máa ń ṣoríire láyé nínú sáré àti níjẹ̀bù àlùkìyáámà kọ́lọ́ kójọ kó má ṣẹ̀ṣẹ̀ fẹ́ nìkankan wa. ẹ̀rí lónìí a ń tẹ̀síwájú nínú tẹ̀síro wa pẹ̀lú pé a tún kalẹ̀ mọ́ fún alẹ́ àtìkà kọ́lọ́ wọn bá wa ti sọ bẹ́ẹ̀ fún wa nínú alukur'an ní ètò fi ń jẹ́ ká mọ̀ pé ń gbà sí Ramadan bá ti súnmọ́ ìparí báyìí èèyàn máa kóra ró nínú ilé ọlọ́run èèyàn máa jìnnà sáwọn ìyàwó àti gbogbo àwọn kan ọ̀gbádùn ẹlẹ́ tí wọ́n ní access sí tẹ́lẹ̀ lóru àwẹ̀ nínú àwọn ọjọ́ ta ti lọ sẹ́yìn ṣùgbọ́n láwọn ọmọ ọjọ́ péréte tó kù yìí èèyàn wá fara lẹ̀ láti fi bẹ̀rẹ̀ sí sin ọlọ́run lójú méjèèjì tọ̀kan tòru fẹ́ni tí kàláàyè rẹ̀ bá wà fún ẹni tí ìgbàláàyè irú rẹ̀ bá wà fún ilé ní tó fi ń dáa jù náà rọ̀ wá ká fàyè rẹ̀ lẹ̀ jẹ́ lọ́dún náà ni àmọ́ gbogbo wa náà lè ṣe pé gbogbo òlú lè wà nínú gbogbo títí gbogbo ló bá kóra ró sínú masjid àti títí sí gbòòrò tá a wọlẹ̀ pàṣẹjá ti tọ́ ọlọ́run ọba òpin ní dandan àwọn olùmọ́nà jẹ́ ká mọ̀ pé kì í ṣe ara àyàn náà ni ṣùgbọ́n ìjẹ́sùnà rẹ̀ yìí náà tí a bá wo àwọn ìfà ilé tó ṣarajọ sínú rẹ̀ bá mú yàn láti lè máa ṣe kí a tó wá nílẹ̀ mi kọlọ̀wọ́ sàánìyàn kíyàn dájọ́ àbí kíyàn ní àjẹsẹ́kù kíyàn wà lọ sí ọmọrá nínú sí Ramadan anábi sallallahu alaihi wasallama ilé kama pé ọmọrá tí a bá ṣe nínú sí Ramadan wọ́dà gẹ́gẹ́ bí hajji tí a ṣe pẹ̀lú wọn nábi iládá rẹ̀ bó ṣe pọ̀ tó sallallahu kó fi gbọ́lá ìlú lè lọ rẹ̀ kó fi lè fẹ́nẹ̀ kankan wa àwọn tí wọ́n fi gbáradì láti wá fún ẹ́ntìkà gbọ̀rọ̀ náà máa bẹ̀rẹ̀ sí dé lálẹ́ ìbáyìí láti lè fara sin sínú ilé ọlọ́run láníyàn ìwájọ́sìn kọlọ̀ ìjọlọ́run kójọ kó ṣe ṣíṣe rẹ̀ nírọ̀rùn fún wa lónìí a tún títí àwọn kó kéré ma àti àyà kan nínú àṣírò wa láti fi ṣe ìṣíde tòní aláàánú ọlọ́run látẹ̀síwájú ní tẹ̀síwájú àbí àǹtíkà fúwa náà ṣe ń lọ ó kàn wá lè má gbàtòkò tó bí a tẹ́lẹ̀ wípé iṣẹ́ gan-an òní àǹtíkà fúwa rárá rẹ̀ ètò bọ̀kátà sí kíyàn náà máa rìláàsì lọ́sàn púpọ̀ kíyàn lè láǹfààní àti rí òru lò fún jọsìn ọmọkùnkùn alálàáfíà tá fi ṣe o náà. ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والتواب وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهل الله فما له من مكرم إن الله يفعل ما يشاء الله بان صفواننا القرآن لتفين رأي ياتي لتي ولتفين tún fi ń pè wá lọ síbi ìjẹ́ àwọn ọlọ́run ọba mọ̀lọ́kan. alam tara anna Allaha yasjudu lahu man fi samawati wa man fil ardi. ọlọ́run ní àbó òre ni. alam tara. Ìpínlẹ̀ dájú àwọn tó wọn ọlọ́run ọba dá. Yasjudu lahu man fi samawati. àwọn kan wọ́n ń balẹ̀ fún wọn ọlọ́run. yẹ̀sùjúdù làwọn máa ń fi sànà wá. àwọn kí ni àwọn nǹkan náà wọn bá ń ròyìn fún wa. kí wá kí fàárí ẹ̀dẹ́ èèyàn máa pọ̀ kí èèyàn máa jọra rẹ̀ lójú pé èèyàn wá lọ ń jẹ́ òun kún Ọlọ́run wa mẹ́ṣẹ́ àwọn àmọ́ tó ní kìmí lórí ilẹ̀. Alam tara anna Allaha yasjudu lahu man fi samawati. Wọ́n ní àwọn tí ń bẹ nínú sámà, wọ́n ṣàfòmọ́ wọn ọlọ́run wọ́n ń forí kalẹ̀ fún wọn ọlọ́run wọ́n ń tẹ́kọ̀kọ̀ fún wọn ọlọ́run wọ́n rẹra wọ́n ń lẹ̀ fún wọn ọlọ́run. àwọn tó wọn ọlọ́run bá dá sínú sọ́mà nǹkan pọ̀ nínú sọ́mà ọlọ́run àmàlíkà ń bẹ nínú sọ́mà àwọn eléyìí ni àwọn jọ́sìn fọlọ́run wọ́n rẹra wọ́n lẹ̀ fọlọ́run nípa fọ́lọ́run wọ́n tẹ̀lé àṣẹ ọlọ́run sàbùrọ̀nà alif min al-mala'ika yatufuna arsha rahman kulla yawmin thumma la ya'udun àwọn 70,000 ní òǹkà nínú àwọn àlékà ọlọ́run lójoojúmọ́ àwọn náà ni àtàbí sọ̀lọ̀sọ̀lọ̀ ní wọ́n rọ kiri káà àrìsí ọlọ́run àlárasí ọlọ́run lójoojúmọ́ bẹ́ẹ̀ anábì sọ̀lọ̀bá alìwòsàlám ní àmàlẹ́kà tí wọ́n rẹ̀ kẹ́kẹ́ àlárasí ọlọ́run lójoojúmọ́ yìí táwọn kan bá ti wá ń jọ́kà tí wọ́n ti lọ àwọn ilé yóò tún ní padà wá àwọn míì ni wọ́n tún máa wá ń jọ́kì jì bẹ́ẹ̀ lójoojúmọ́ láti gbọ̀tọ́ lọ́wọ́n bá ti dá wọn títí ìgbà tí ayé yóò fi ní di ayé má. àlàrí الذين يحملون العرش ومن حوله يسبحون بأمر ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما واغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم الذين يحملون عرش الرحمن الذين يحملون عرش ومن حوله àwọn tí wọ́n gbé al-Arash ọlọ́wọ̀n ọba tọ́lọ̀wọ̀n bá fà sáínẹ̀tì ẹ̀yìn ẹgbẹ́ dárí ẹdúró tí. yusabbihuna bihamdi rabbihim. kí n torí kó máa jábọ̀ iṣẹ́ tọ́lọ̀wọ̀n bá fà láwọn eléyẹn lọ́wọ́ nìyẹn. ọba tó àríṣì ọlọ́run ní tọ́lọ̀wọ̀n bá tẹ́pẹ̀tẹ́pẹ̀ lẹ́wọ̀ aláàrẹ̀ sí rèé ẹlòmíì lónìí ọmọ wa ní wọ́n wá ń tú ìsìwá wọ́n wá ń tú ọlọ́wọ́n ọba wọ́n tẹ́pẹ̀tẹ́pẹ̀ rẹ̀ wọ́n lásán sórí àga rẹ̀ ara sí rẹ̀ wọ́n ní kílé ń tún ní kan ṣoṣo yìí. ń bò jẹ́ pé ìtumọ̀ tá à náà lè tún fún àwọn sàhábà rẹ̀ náà láti ń tu bẹ́ẹ̀. ìtumọ̀ sàhábà náà gbọ́ yé sèrè ọ̀nà láti sọ pé ìtumọ̀ tẹ̀síru gbọ́dọ̀ máa lọ aláàmánihàjì sọ́lọ́fì sọ́ọ̀lẹ̀ lórí agbọ́nà àwọn ẹni eré tí wọ́n ti sọ́ọ̀lù kùránì yìí àgbọ̀dọ̀ wá mùsùlùmọ̀ tí wọ́n wára sínú ìwúra wa káàrù pàfẹ́ sọ́n fẹ́ ha ìmọ̀ ọ̀rọ̀ rí ní ìgbọ́rí àgbọ̀dọ̀ sọ ìmá máa tú yájú ọlọ́run ọba mọ́ lónìí sí yájú ẹnìkan tún fẹ́ lẹ́yìn náà ní kò pẹ́ yìí ẹni ọwá ń tú yájú ọwá ń tú sí yájú ọwọ́ ọ̀rẹ́ yájú yẹn wọ̀n ní túmọ̀ ọwọ́ ìtọ́lá bá sọ wípé lẹ́mọ̀ ní khalaqtu bi yadayya ẹni tí mo dá pẹ̀lú ọwọ́ mi méjèèjì àdẹ̀rẹ́ àwọn olùmọ́ ní gẹ́gẹ́ bí tẹ̀sírì ta bá lọ́dọ̀ àwọn ẹni ere tí wọ́n ti lọ àtẹ̀sírì bí màsúrì ta sọ fún wa ń bẹ̀rẹ̀ tẹ̀sírì àwọn tó yájú ń bí ìfi ọwọ́ ọlọ́run bá dé lónìí sọ ọwọ́ kọ́ àṣà ẹ̀rọ tó fi tí wọ́n ń dẹ̀ èèyàn lójú náà kí wọ́n fi kọ́dà tó bá wá tú eléyàn ságbára ọlọ́run fún ara rẹ̀ wá ní tẹ́lẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ nígbà tí iná jahannama bá fi tó bá dìnà ya tó jó tí ò dákẹ́ tọ́lọ̀ wá ń bèèrè lọ́wọ́ rẹ̀ wípé halimutala ṣé ó ti tó ṣé ó ti wà ókè tí àná máa sọ pé ìjó ṣẹ́kù sí halimi mazid ṣé nǹkan Fún tí náà bá ń jẹ ló máa kérora. Yawma naqulu li jahannama hal imtala'ti wa taqulu hal min mazid. Kúrò wọlé lẹ́yìn káwọn ẹ̀yàn wá tí wọ́n ń kọ́ lẹ́lẹ̀ máa náà fọ́nà àti máa ń tán ká. Kẹ́lẹ̀ mi máa rò pé wọ́n kúkọ̀ ń dùn sí àtúmọ̀ ìtọ́ ń gbinú rẹ̀ náà bí Kùránì ní bọ́rọ̀ àfọ́ àkànnì. Ọlọ́ni Suratul Qaf, Suratul Qaf, Suratul Qaf, Aya ayà ọgbọ̀n ọlá ní jẹ́ ọba sọ fún jahannama wípé ẹlẹ́mìtàláàtì tó ti tó ti kún tó wà ókè sáà ò nídìí kankan wọ́n báyìí wọ́n tẹ kó ló ẹlẹ́mì mazidi náà dá ọlọ́run ọba lẹ́sẹ̀ padà wípé ẹlẹ́mì mazidi dé ṣẹ́kù sí tó bá sí kó wá sí máa nídìí fún kíni ènìyàn àtàlẹ̀jànú Allahu akbar afẹ́ fàyà ní ọ̀rọ̀ yìí ọlọ́wọ́n bá bá àlìjánà sọ̀rọ̀ wọ́n ní ká àlìjánà sọ̀rọ̀ ní suratul ìyàjánà fi sọ ìtàrí jánà sọ pé kọ́dí afúláhà ni mọ̀mínú ọlọ́run bá bá iná náà sọ̀rọ̀ ní ó fún bá sọ̀rọ̀ pé ṣé wọ́n náà ó ti wà ókè. ọ̀tẹ́ kúrò hal min iná náà wá ní tí ó òun fẹ́ jẹ sí ẹ wá jẹ́ tó wá ṣẹlẹ̀ lẹ́yìn gbólóhùn yìí ibi a gbọ́ dé rèé. ànábìlẹ̀ túbọ̀ arábìnrin ọlọ́wọ́ wá nà ẹsẹ̀ wa láàárẹ̀ sí jahannam láti fi tẹ̀sùn fún báwọn ilẹ̀ ṣe wá tó fẹ́ tú ẹsẹ̀ ń wo ti tú ọwọ́ sí kú wà sábàbíwàfẹ́ ó ti tú ọwọ́ sí kú wà kí ló máa wá tú ẹsẹ̀ sí ó sì ń ronú bìí

ààrẹ gbọ́dọ̀ ṣe nọ́fíyù pé kò ní tààtìlù láńkìlì yẹn kéèyàn ní ọlọ́run ọba ò lọ́wọ́ èèyàn ti ń kàndẹ́ mọ̀ ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì tó fi tù sọlá àlùbárà kéèyàn ní ọlọ́run ọba ò lẹ́sẹ̀ èèyàn ti ń kàndẹ́ mọ̀ ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì tó fi ṣàlàyé fún akọ́ ọlọ́run ọba ní ọwọ́ ọlọ́run ọba ní ẹsẹ̀ kéèyàn wá ọlọ́run ọba ní orí èèyàn ti ń dúnrun tí kì àárọ̀ yẹn ọlọ́run pẹ̀lú tó fi ròyìn ara rẹ̀ àádẹ́ yọkúrò lọ́dọ̀ ọlọ́run ìròyìn tí ò fi pera rẹ̀ arúgbó ọjọ́ kìí ṣe ìròyìn ọlọ́run kò sí lọ́n ti pera rẹ̀ lárúgbó adàgbàmátẹ̀fà ìrọ́ lẹ́yìn ọlọ́run kan lónìí. wà bí àwọn tí wọ́n jẹ́ àwọn jahaniya. Àfẹ́dé òǹkìrò lè jahami yóò àìdá ìyẹ́mì ìnáwó. Àwọn ilé iná lọ́lọ́wọ́ ọba ò náwọ́, wọ́n ní kò sọwọ́ fún ọlọ́run. Wọ́n tí lè ta àjọdé yìí ìdílé fàwádì lè tán fáhù. Ilé tó dá hàn sáwa nínú ọ̀rọ̀ ọlọ́tọ̀rọ̀ jíṣẹ́ rẹ̀ ni pé ó ní ọwọ́ méjì ò, kí ròyìn ara rẹ̀ pọ̀ òun ní ọ àmọ́ wá ní lìláhì yàdú kama yaliku bi jalalihi lìláhì rijlu kama yaliku bi jalalihi lìláhì aynun kama yaliku bi jalalihi ọlọ́wọ́ bá ní ojú ó ṣe tọ́ sí tó kó ní ojú tó wá ní ma wá ń nàka sí ọlọ́wọ́ bá ní ojú tó ti ṣeré ilé ìwọ́tọ̀ kó sí nǹkan àmì ìtún nìyẹn lìláhì obìnrin kama yaliku bi jalalihi ọwọ́ ọ̀dọ̀mọ́ ní sàmí ọ̀bẹ̀lá samáyí ọba tí ń gbọ́ pẹ̀lá ìní ta fi ń gbọ́ ìkọkùsọ̀ lélẹ̀ yẹn ọlọ́wọ́ bá kó ń gbọ́ pẹ̀lú tó fi ń gbọ́ ṣùgbọ́n àwa ní ní pẹ̀lú etí tàwa fi ń gbọ́ ọ̀rọ̀ fún ọlọ́wọ́ àtàrí كما سجافت بالمثال يتبح المقال أقيا ما جاك انتنا بانسان يجو لتي بنتين قو يا ما فكا يجي ورمالي ولا أنا أشوف ولا أريد ريشا كويس القرآن يري أنا أميرا ilé ìtaní nínú ilé ìná máa ń jẹun báwo la ṣe wá fẹ́ bí èrò fún ìrà ẹ̀rà tó kúnnú ilé wa náà máa àwọn náà ń tọ̀ ẹ̀yin wá gbálẹ̀ rí nínú ilé yín kẹ́yìn wá gbá ìgbẹ́ àdígẹ́ ẹnu tọ́ rẹ̀ wá ọ̀rùn fẹ́yìn torí pé bá jẹ téèyàn bá mú kò lè ṣẹ̀mí ń ṣẹ̀mí ó ẹwà mú ẹ̀rà ẹ̀ dàdù múlẹ̀ kó fún rẹ̀ jáde ìrá ní fún kàmáyẹ̀ lékù bìí ìrá lẹ́dọ̀ kàmáyẹ̀ lékù bìí ìrá lẹ́sẹ̀ kàmáyẹ̀ lékù bìí bó ṣe kọ́ sí pé kó ní ìrá lójú sẹ́yìn inú ọ̀rá yìí láti rí ojú ìrà nígbàtọ́lọ́wọ́n bá dá oríṣiríṣi àwọn kan ní kéékèèké báyìí tágbára pẹ̀tẹ́ẹ̀sì làákà yìí wá ò ká láti jíye bó ṣe rí ìpáṣẹ kan máa mọ̀ fún bẹ̀ ó wà ó dẹ̀ rí báyìí kí làwa gbà fọlọ́run fún. lórí àwọn nǹkan míì eré tó pamọ́ fún wa tọ́lọ́wọ́n bọ̀ jẹ́ kárí ọlọ́wọ́n bá ń bẹ ó dẹ̀ dá kan tó fún wọn fẹ́ kan àdára sí ọlọ́run wọn mọ̀lẹ́ka seventy thousand anábìnrin wa máa rọ kíríkà rẹ̀ lójoojúmọ́ àwọn eléyìí ò dẹ̀ padà síbẹ̀ mọ́ àwọn mí ìlàtí máa bọ́ síbẹ̀ ń jọ ní. rabbi Gbogbo àmàlẹ́kà yìí wọ́n ń ṣàfọ̀mọ́ ọlọ́run ni ọ̀. Wàyí mínú náà bí i. Wọ́n dẹ̀ gba ọlọ́run bá gbọ́ pàtí kéfèrè láàrin àwọn. Ọ̀yà ṣẹ́jú fi rúnà lè lẹ́bì náà mànà. Ọ̀rọ̀ àṣẹ́ta àmàlẹ́kà yìí ṣe náà ni tí wọ́n máa ń sọ̀rọ̀ àforíjì fún gbogbo olùgbàgbọ́ òdodo. A máa dùnyàn gbà ní ìfẹ́ àárín ah, àwọn èèyàn tó lọ́wọ́ bá dá mi sí ìyá pọ̀ ah, kí yẹn ṣá gbà fọlọ́run. Nígbà tí yẹn bá ń róríṣiríṣi àdánwò láwùjọ, oríṣiríṣi àwọn ọmọ olóòórùn àwọn ọmọ olóṣó oríṣiríṣi àwọn ẹlẹ́bọ àwọn olóòórùn àwọn onídọ̀tí oríṣiríṣi àwọn apànìyàn àwọn tí wọ́n réèpù ara wọn oríṣiríṣi àwọn ajínigbé tó ń pè ní kidnappers èèyàn máa ń pè ká ní àwọn èèyàn ilé mi náà máa wà ó bàtà wọn wá kàròyìn àwọn èèyàn a máa wá kàròyìn àwọn èèyàn náà ti máa ìyá wọ ọmọ ọ̀tẹ́ ìyá máa bẹ̀rẹ̀ pé ìyá kan náà di eléyìí ayé rẹ̀ ti bàjẹ́ eléyìí náà dẹ̀rẹ̀ fún ọfẹ́ jẹ́ ìyá ọkọ kan lọ́la ilé ìyá ọmọ ilé ìyàwó ilé kan lọ́la ìyá máa rò pé èèyàn máa rí èèyàn máa nílé náà ẹ wá wo tí èèyàn eléyìí dà ìdákúdà lè yan eléyìí dà ọgbọ̀n táwọn màlẹ́ka dà kò sí kékeré láàrin tiwọn kò sólóṣó láàrin wọn àti wọn náà olóṣù wọn náà ṣẹ́wó náà tẹ̀lé àwọn ọmọ aṣẹ́wó yẹn. ìbájú nàbí àmì ọ̀dìhìn. àwọn ọmọ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ̀ ọ̀rọ̀lẹ́ báyìí wọ́n máa ń ọmọ mú àwọn abẹ́sí gbòòrò. ọ̀yọ́ mínú nàbí. wọ́n kiri lọ nìyẹn. àwọn ọlọ́jà. Allahu akbar wáyé mẹ́nu náà bí i. Àwọn màlẹ́kà ọlọ́run kò sí gbogbo dáadáa ilé láàrin ti wọn. Ẹ̀sẹ̀ àwọn tí wọ́n wá tọrọ àforíjì fáwọn olùgbàgbọ́ òdìdó tá ń gbé láwùjọ pàǹtì. Rabbana. Àwọn àlékà ọ̀gá máa tún bá bá wa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run tó ọlọ́run. Lillazina Fún gbogbo olùgbàgbọ́ òdodo. Rabbana wasi'ta kulla shay'in rahmatan wa ilma wọ́n ní ọlọ́run ọba owó ọlọ́ba tí mà rẹ̀ rọ kiri ká gbogbo nǹkan. wọ́n ti ń tẹ̀kú lẹ̀ sí irun àmẹ̀tẹ̀ wà ilé máa. gbogbo nǹkan ni ọlọ́run mà gbogbo bí lè tẹ̀ wọ ọlọ́run jù. ọ̀sìn nílẹ̀ mi iná dáàbò. àwọn èèyàn náà máa ń yẹra wọn láyé lápájú àwọn iléeṣẹ́ rédíò wọn ní kò síbi tó jẹ irin àwọn òdì irọ́ ni ó níbi tó dé. Bàbá náà kò sínú iléeṣẹ́ rédíò náà ṣe lè ní túrúmẹ́ǹtì náà tó láyé èyí tó wọ́n rìn jù nínú gbogbo iléeṣẹ́ rédíò ìtànílógún state ó ju bí fifty ní thirty point five ọ̀pọ̀ àwọn tó kù àwọn ń bọ̀ lẹ́yìn ni tó nípa àwọn tó rẹ̀ tìkílé náà ti ká àwọn ìjọba tí wọ́n pààyà ọlọ́run ni kì í ṣèjọba ẹja gbé kọ́ńtíráàtì hundred million síta káwa pín seventy million thirty tó kù ní ẹ fi ṣe project rárá àwọn eléyàn kọ́ àwọn ẹwà lápọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe jọba lásìkò tá a wà yìí àwọn òkúnkún mọ̀ wọ́n lóríṣiríṣi àwọn stéètì káàkiri ẹ̀yin náà mọ̀ wọ́n ni ẹ mọ̀ wọ́n láwọn stéètì wọn ọlọ́run mọ̀ wọ́n o. Rabbana wasi'ta kulla shay'in rahmatan wa ilma. àbí àbí ìfàsàbíwá sí morúkọ àwọn gómìnà tí wọ́n ṣe tá à ń yìí àwọn gómìnà tí wọ́n ń kówó jẹ wọ́n mọ̀ wọ́n àwọn gómìnà kan wà wọ́n ní wọ́n máa ń kówó jẹ àwọn èèyàn máa ń ròyìn fún àwọn gómìnà kan wá sí àwọn ọ̀nà tó rọ́bọ̀ yìí wá dẹ̀fi billions of naira wọ́n náà kan máa ń ṣe ilẹ̀ nílò wọ́n náà kan wà pé àwọn ilé náà wá tún pọ́jẹ́tì tí wọ́n ṣe wọ́n bá parọ́ rẹ̀ wọ́n fi gbé owó jáde adẹ̀ sign paper adẹ̀ àwọn contractors náà ni àwọn ọmọ wọn ẹ fún wa lórúkọ wọn ọ̀dọ̀ àwọn gómìnà tí wọ́n ń ṣeré eléyìí ọlọ́run ẹ̀san tí wọ́n ọlọ́jọ́ má ṣẹ̀bọ̀ wá fún wọn ẹ̀san tí wọ́n gángangán ọlọ́mọ wá fún wọn yìí tí ò ní yẹ̀ wọ́n ní ọkọ̀ wá sí fún wọn ọlọ́mọ ṣẹ̀bọ̀ wá síbẹ̀ fún wọn ọlọ́run nìkan lọba tí kò síbi tí àǹfààní rẹ̀ láyé. Rabbana wasi'ta kulla shay'in rahmatan wa ilma. Àmàlékà ọlọ́run ni wọ́n ń kọ̀ fún mi léyìí. Wọ́n ní àwọn mọ̀ ọlọ́run. Àmọ̀ kó lọba tí kẹ́ kárí gbogbo ayé. Wa ilma. Ìwọ lọ́ba tó wọ nípa nípa gbogbo nǹkan pátá. Faghfir lilladhina tabu. Àwọn ń bẹ̀ẹ́ lórí àwọn èèyàn kan. Lilladhina tabu. تابون àwọn tí wọ́n ti fi wà bàjẹ́ lẹ̀ fàjùfẹ́rẹ́ lẹ́bìn tàbún wọ́n ti fi pàpọ̀ ń ṣọmọ láwọn òṣọmọ mọ́ pàtí wà sí súnà dùn wọn lára. fàjùfẹ́rẹ́ lẹ́bìn tàbún ọlọ́njọba àforíjì wọn. wọ́n tábà ń sẹ́bìn náà. للذين تابوا فاغفر للذين تابوا Bá a fún níjà wọn tẹ́ pé nígbà kan wọ́n ń ta tẹ́tẹ́ wọn ta mọ́ra yìí. Bẹ́ẹ̀ni fírì nílẹ̀ bí ẹja bò. Bàbá ayé àti bá a fún níjà wọn pé nígbà kan wọ́n máa ń jókòó sí fíìmù ní twenty four seven. Wọ́n ti náà wò mọ́ torí wò kú wò ni. Bẹ́ẹ̀ni fírì ní. Èèyàn ní wo kéèyàn máa rí rí kú rí. Bẹ́ẹ̀ni fírì nílẹ̀ bí ẹja bò. Kẹ́nìkan jáde Téèyàn máa wọ láti bẹ̀rẹ̀ lókun tí ò ní ìrìkúrì tí ò ní gbọ̀gbọ̀kúgbọ̀. Fàgbẹ̀fẹ́rù kò sí. Lílẹ́bì náà wá sí ni wọ́n fi ń bà kí èèyàn jẹ́, àbí wọ́n fi ń bà èèyàn jẹ́, àbí wọ́n fi ń mùsùlùmí ni fífi wá ń wo tí wọ́n lè hàn wo kọ́wọ́ wà àti àmàlẹ́kà ọlọ́run á máa tọrọ àforíjì fún láti Mọ́wàá yá sí àwọn ilé ìtọ́nà àwọn ògbówé ilé mọ́ yìí o. Fọ́dúnfèrè lè lọ́bì ìnà dáàbù. Àwọn tọ́nà àwọn ọ̀tá tẹ́tẹ́ mọ́ bọ́wàá yá fi wọn. Fọ́dúnfèrè lè lọ́bì ìnà dáàbù. Mùsùlùmí ni wọ́n fún ìgbà tó ń bá jẹ́wó, èyí náà tó jẹ́ máa kó wà àrọ́ọ̀mù a ní ń jẹ́ òní.

bó bá torí rẹ̀ bínú mi sọ́lá bá ti bínú mi ó kù wọ́n fọlọ́. fàtìfì lílẹ̀bí iná tààbù. wọ́n lọ ọkọ̀ àjọ wa rẹ̀ ṣe dání ni. táwọn yẹn máa máa ní á lọ ọ̀rá yìí lò dé rádaràda. iná tààbù. àwọn bá rẹ̀ yẹ̀bá wọ́n ní tí ilé ọjọ́ tó gbé jẹ alára tó aṣọ ọ̀tájì àríkẹ́ ẹ̀kọ́ ni ṣéṣùn ẹ̀rẹ̀ bó bá ṣe tí wọ́n náà láti rí sókè àwọn àárọ̀ pé tó ń bá bẹ́ẹ̀ ṣe náwó ìkómọ ní ìyàwó ìlà ní kankan ní tó ń bá ṣàti jójú rẹ̀ rí tó ń bá ti wà wà lọ rárá o tàbá kásádáwọ̀ ta kásọ̀wà ta fura sínú mọ́tò àwa nítorí ẹ̀sìn torí tọ́gbọ̀n ni àwa fi buyì kẹ́sìn lọ́tẹ̀ yìí àwa fi soyè bọ́wọ́ náà lára ni kì í ṣe ká wá nítorí owó torí èlò ló fẹ́ fún wa àwọn púpọ̀ àwọn bá ní káàmà lẹ́ta sáwọn bá tọ́rọ àforíjì fún àwọn ẹni ọlọ́run torí ẹjá àrí dáadáa o ẹni tí mo ti kó yí pàtàkì púpọ̀ ọgbà ìyàwó lọ́nà tó bá tọ́lọ́wọ́ mú ká tó lóyún kọ́mọ̀ ajá sí pé ẹlòmíì ẹjọ́ àti ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ kò kúkú ní tìjú a ní tí wọ́n bá lówó wá àwọn àfá àgbóró wà àwọn àfá àtọ́ ti yẹ fọ́mọ yahoo náà wọ́n láwọn wá sí lè kó mọ́ sí náà àníbẹ̀kọ́ ni àwọn ènìyàwó náà nìyẹn ṣùgbọ́n ìrẹ́ ọkàn ká jẹ́wọ́ náà fún wọ́dẹ̀ yìí fún mi o inú ti ẹ náà wá ní jù láwọn ọgbà kan gbà tọ́lọ́mbá mọ́ ọmọ fún àdọ́wò kan kàn àwọn àjẹ ọgbìn ọkàn àmọ́ ajá ọ náà ní fún jẹ pé á mo dẹ̀ ṣe ní kókó mi sí yàn ẹ kí n rí o àmàlẹ́kàlá máa tọ̀rọ àforíjì fún wa lílẹ́bìnà tààbò fàbí tó jáwọ́ tó lọ hùwà bàjẹ́ má fàbí lílẹ́bìnà tààbò wàtàbà sẹ̀bí látàwákì màzábàlẹ̀jẹ̀hì àmàlẹ́kàlá máa tọ̀rọ àforíjì fún àwọn ẹrú tí wọ́n kúrò níbi wà bàjẹ́ wàtàbà sẹ̀bí látà tí wọ́n ṣòkú má wọn tọjọ́ bí mọ́ wọn tún kí ni kú oríire kú happy birthday wọn kí ni má tẹ́lẹ̀ ní ìlọ́wọ̀ ìṣú ìgbọ́nà tó ń dá torí fún rẹ̀ yìí ó ní sọ́lẹ́nu lòun ń sá fún ló bá ń sẹ́ndì mẹ́sẹ́jì ló ń kọ́ńgráàtì àwọn ọlọ́jọ́ bí ó ní àwọn kọ́líìtì mi ni ah! tí mi náà fẹ́ ṣe nǹkan máa ń kí mi tí wọ́n náà ń ṣe nǹkan tí ò dáa ni ṣe bí nǹkan rẹ̀ ni wọ́n ṣe tí wọ́n ń tiẹ̀ tí wọ́n bá ṣèyàwó tí wọ́n bá dé mọ́ tí wọ́n bá ṣe nǹkan rẹ̀ tó bẹ́sìn mú wọ́n ń kí ẹ nǹkan àwọn wá ṣe yóò bẹ́sìn mú ni wọ́n fi gbọ́dọ̀ kí wọn nítorí pé kéèyàn yọnu sí wà bàjẹ́ ìwà bàjẹ́ lélẹ́ yẹn náà àrídà bẹ̀lẹ̀ máa fìyà máa fìyà àrídà bẹ̀lẹ̀ kófòrè kófòrè àrídà bẹ̀lẹ̀ bíjà àti bíjà àwọn ọkọ̀ wáyé lè yé wa ní ìta gbọ́dọ̀ máa apply rẹ̀ kéèyàn yọnu sí ní tí ò da ọ náà ó ti dá láì dá torí rẹ̀ náà ló fọ́n tó yẹ pé tẹ́lá dédé wọ́n ti ń mú tí ẹ̀gbọ́n tí wọ́n fẹ́ kú kalẹ̀ kó àkójọ bá àlù lẹ́ni tẹ́ báńbì tí wọ́n ti jókòó tó ń mú tí ẹmọ báwọn yẹn ṣe máa ń bọ̀ ọ̀fọ́ báńdẹ̀ Yorùbá àti kẹrin nìkan jáde ẹ̀gbọ́dọ̀ sí tó bá wá challenge bóyá níbẹ̀ náà ibi níbò míì wọ́dẹ̀ wíwọ̀ kí àkílódé tó ti wá ní àwọn àbá béèrè ọ̀rọ̀ ẹni tó bá dẹ̀ béèrè ọ̀rọ̀ máa ń fẹ́ ọ̀rọ̀ ọgbọ́n ni àfi kí èèyàn sọ fún ó ní pọ́lọ́ àwọn bá pe ọtí ní èèwọ̀ láti máa mú ó dẹ̀ ní ànábì dẹ̀ ní àgbọ̀dọ̀ tí àwọn tí wọ́n bá wà nídìí ọtí àgbọ̀dọ̀ tí wọ́n kú kalẹ̀ àgbọ̀dọ̀ tí wọ́n kú iṣẹ́ pọ́lọ́ tẹ̀sán sọ pé ẹnikẹ́ni tabatiri tó bá jẹ́ ọlọ́tí báyìí tó dẹ̀ wà sáńdì lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà àgbọ̀dọ̀ tí wọ́n tó gbé pẹ̀lú ọtí rẹ̀ bá àjọ fẹ́ kò bá àjọ fẹ́ sanwó kódà ọlọ́run bá ṣiṣẹ́ bí ó gégùn lé àwọn ọmọ títí àwọn fáwọn béèrè béèrè ẹ̀yà wá tó kalẹ̀ àwọn ọmọ alótìtó tító tító afá máa lọ máa lọ ṣùgbọ́n ní ẹ̀rọ kó máa dá wọn nípò jẹ tọ́tí bá dá lójú wọn wá tún rò. Fàdùfẹ́ na tàbí wà tábà ṣẹ̀bí látàwà kì í àdábálẹ̀ jẹ́ yìí. Àwọn màlẹ́kà ya máa tọrọ àforíjì ọlọ́run fún gbogbo ẹni tó ni ìtìbá ọ̀sẹ̀ lè kí ẹ tẹ̀lé ojú ọ̀nà tí wọ́n wá tẹ̀lé ojú ọ̀nà ìwọ ọlọ́run. wà kì máa dábà lè jẹ́ ẹ́ẹ́. ọlọ́run jọ ọba wa làwọn kúrò níbi ìyá ìwọ ọlọ́run ọba. alam tara anna Allaha yasjudu lahu man fi samawati wa man fil ọba ń jẹ́ ká mọ̀ láàyè pé àwọn tí ń bẹ nínú wọn ẹ̀rújù ìdùnláwó ọgbọ̀n náà ni wọ́n ń forí balẹ̀ wọ́n ń wólẹ̀ fún wọn ọlọ́run láti ṣàfọ̀mọ́ fún wọn ọlọ́run. wọ́n máa ń fi ọ̀rẹ́. bákan náà gbogbo ti ń bẹ lórí ilẹ̀. wẹ̀ṣán. ẹ Abdullahi ọ̀rọ̀ ẹ àwọn tí ń bẹ nínú sábà ti ń bẹ lórí ilẹ̀. àwọn eléyìí gbogbo wọn ni wọ́n ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba tó sánà. ìṣèjọba lọ́wọ́ wọ́n ṣàmùsù wà lẹ́kọ́ máa bá ní bẹ́ẹ̀ náà ni oòrùn oòrùn náà ń ọlọ́run. ẹ máa rò kó oòrùn náà kàn wà ní tó ń ṣe rárá o oòrùn náà ń ọlọ́run. ọlọ́run bá ní kò sí tó ń lásán kọ́kàn dàgbà nìta. kòsùn tọ́lọ́wọ́ bá dá tí ò ní ìwúlò tó ń ṣe fọ́lọ́hun gbogbo tó dá pátá ni wọ́n yin ọlọ́hun ìwúlò ta sọ ni ìwúlò ìsìn ọlọ́hun kìí ṣe ìwúlò lọ́wọ́ odò tó ń sin bá ní tí ń ṣe oyin ọlọ́run. rí wà máa ń fi وَإِنِّي من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا أجعل الواية إلينا كافي كون تانكاي سورة الإسراء سورة الإسراء Aya ẹlẹ́ẹ̀kẹrin lé ní ogójì. Tùsẹ̀bí ulẹ̀ oúnjẹ máa wà tí ó sábẹ̀rẹ̀. Ẹlẹ́ni ọ̀gbọ́ Yorùbá, Sọ́rọ́sì lè sọ́rọ̀ yà áyà 44. Tùsẹ̀bí ulẹ̀ oúnjẹ máa wà tí ó sábẹ̀rẹ̀. Pápá jùlọ àwọn ọmọ wa ta dé ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ fi Yorùbá kọ́mọ rẹ̀ mọ́. Ọmọ ọmọ tó ń pèlú ogún náírà. Tẹ̀ ogún náírà lójú àwọn ọmọ wa ní ìsìn wọn mọ́ àlébùn yẹn wà lọ́dọ̀ ìmọ̀ àti yàn ẹja mójútó èdè wa ń parẹ́ lọ ìdáhùn tó wá kọ́ àwọn bàbá ńlákùn bàbá wa lẹ́rú èdè wọn ládẹ̀ gbèrú báyìí o àwọn ọ̀kà àwọn tó wá ṣèkà fún wa lánàá èdè wọn ládẹ̀ há sórí ń lò ọ̀pọ̀ àmọ̀tán wa ni àwọn òyìnbó bọ́ ti dọ́dọ̀ wa tí wọ́n fi ìmpóòsì èdè wọn tí wọ́n fi jẹ wá ń pa èdè wọn sórí ahọ́n wa tó fi jẹ́ gbogbo bá ṣe ń wọ́n ti wá fẹ́ fi mú ẹ̀dí wa rẹ́ kúrò lórí ahọ́n wa. Sọ́tù Ìsírẹ́lì ayé ẹlẹ́kẹrin lórí. Sàbílì làhùn sàmá wà tó sábìrì. Ogójì ni ogún méjì. Twenty ni ogún. Méjì rẹ̀ ni ogójì. Ọlọ́ọ̀bá ní ṣẹ́bí ìfilẹ̀ sámà wà tó sábẹ̀. Ó ní sámà méjèèjì ń ṣàfọ̀mọ́ fún wọn lọ. Wọ́n ní àríjò wa máa ń fi hìn. Àti ilẹ̀ náà àti ti ń bẹ́ agbede méjì méjèèjì. Wọ́n ní بشيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم wọ́n ní ti fáyé èèyàn ẹ̀yin ò lè gbọ́ ní náà tẹ́kọ̀ rọ́nà tẹ̀sílẹ̀ ààrùn kò lè yé bí wọ́n ṣe ń yìn lónìí ẹ̀rù gbọ́dọ̀ tọ́lọ́ àwọn bá sọ kò fún pé láà tẹ̀sílẹ̀ ààrùn náà tẹ́sìkì àhún. Sọ pé ẹ lè gbọ́ bí wọ́n ti ń yìn mí. Ó ní kò lè yé ẹ lè gbàgbọ́ yé. Wà láti ńlá tẹ́fùkọ̀ na tẹ́sìkì àhún. Torí pé wọ́n ṣe é ṣe kẹ́ máa gbọ́ tí nǹkan mi bá yin Ọlọ́run. Ṣùgbọ́n ẹ lè intapíìtì yẹn, ẹ ẹ̀yà kan máa wọ ni ẹ máa gbọ́pàkù kan ẹ lè tún tó ń wí ẹ̀ẹ́kàn wa ní kúkúrú kúrù alẹ́ ìfòyà sí àlòkó adìyẹ náà ń yin ọlọ́run pè ọlọ́run wà á dí ìfòyà sí àlòkó ni wọ́n gbogbo wọn ni wọ́n ń pè ọlọ́run àkùkọ adìẹ náà ń pè ọlọ́run yìí. lẹ́tí ọ̀rọ̀ di ikọ̀ kàdá ṣáàtọ̀ máa lè hànà ni. kódà irun àwọn ewúrẹ́ àwọn àgùntàn gbogbo wọn ni wọ́n ń pè ọlọ́run ni wọ́n yin ọlọ́run. yẹ́tí ọ̀rọ̀ bá harọ́. àwọn ìtújọ ńlá ńlá tẹ̀ ń wò yẹn náà. Gbogbo ọ̀nà ni wọ́n yin ọlọ́run tí wọ́n ṣàfọ̀mọ́ ọlọ́run. Kàdál ọ̀rọ̀ kò wá ṣàtàrò. Ọ̀rọ̀ kò àwọn ewé tẹ̀ ń wọ̀ náà. Àtàwọn igi báwọn ilé yìí wà lórí wọn. Kàbálẹ̀ ọ̀rọ̀ kò wá ṣàjàrò. Àti àwọn igi iná yin ọlọ́run. Yẹ́dí òhò jí inú bàbá yẹ́mú sí àlàlẹ́ tí dání. Àwọn àlùjọ̀nù tá àfojú rí àwọn náà yin ọlọ́run àwọn èèyàn yìí náà táà rìn káàkiri yin ọlọ́run àwọn ewúrẹ́ ọ̀bùkọ gbogbo tí àwọn èèyàn ni wọ́n yin ọlọ́run. ẹbí òjì iná wà máa ń yọ̀mù sí àlàlẹ́ tí dání. ìbọn yin ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí wọn láti ń dá àtàkùn yìí ọlọ́run ẹ̀yin lè gbọ́ bí wọ́n ṣe ń yìn ní ẹ̀ lè gbọ́ yìí.

àtàsìkò tá à ń parí bí sàhóre wá sí èmi kéèsè rẹ̀ nígbà táwọn ti bẹ̀rẹ̀ àsìkò ìgbà tí sàhóre ń parí sí ẹ kéèsè àkókò àkọ́ngbà náà ó wọ̀ fálí rẹ̀ ti yọ tó bá wá kọ̀ wọ́n wá lọ wọ aago wọn ní aláha tuwa àkókò yìí kọ́ sígbà rẹ̀ yọ àwọn ọ̀rọ̀ lè gbọ́n tó ń sọ àkọ́kọ́ yìí. wọ́n ní ṣe ní ìlà yusa ti ló bí àmúdé wà láti láàtẹ́ fún kọ́gọ́ nàtẹ́ sí àwọn. ẹni pé láwọn àsìkò ìgbà kan lóru ẹ lè déédéé gbọ́kádì yẹn tí ò bá nídìí kó àgbàlagbà gbọ́ gbọ́ tó bá kọ́ lásìkò gbọ́ná ní ń lẹ̀kọ́ ń ṣẹlẹ̀ èyí ṣe lè jẹ́ àdùkọ yóò jẹ́ kókọ́ nǹkan tó lágbára kan ló ṣẹlẹ̀ Allahu akbar. Wà sí Alábẹ̀rẹ̀ ní sáàdì yẹ bá kọ báyìí, ó làwọn ẹgbẹ̀ ló ń ṣẹlẹ̀. Adìyẹ kọ lóru, olórí mọ́lá kò ní, ẹ̀kan nínú àmọ́lẹ́ka ọlọ́run. aláhàtúwàá ẹjá tí wá lọ wú àwọn ẹyẹ tọ́nà ọba kódà sókè fún wa yìí. alámùtárọ̀ ẹ̀nà ọ̀gá yúzẹ́ bí ulẹ̀ orí máa ń fi sábà wà tí wọ́n ọ̀hún wọ́n tọ́ èrò sọ́ọ̀fà. tọ́ èrò ìkaná ọ̀rọ̀ tún fún bí àwọn ẹyẹ àtò lọ́wọ́ wọ́n gbà ní ilé ọ̀rọ̀ kọ́dì alẹ́ mọ́sálá tàbí ìwà tẹ̀sí bí ọ̀rọ̀ Gbogbo wọn ni wọ́n ti mú àti yin Ọlọ́run àti pàpọ̀ mọ́ Ọlọ́run. Wọ́n lọ wọ́n lè mọ̀ bí máa yẹ fún ọ lò. Àbẹ́ ìsúpọ̀ ìtọ́lọ́nfọ́nu sọ́rọ́sì ló mọ́lé kìí náà ni. Níbi kọ́lọ̀ ti ń ròyìn ọ̀nà táwọn ẹyẹ fi ń gbára lójú sánmà ìyẹn kò máa pé wà àwọn ẹyẹ yẹn wà àwọn ẹyẹ yẹn ẹwọ́n ṣe tùnú ewu wọ́n tán rẹ̀ kẹ́kẹ́ wọ́n ṣe ń tún ọ̀yá ara wọn ṣá. Allahu Akbar àyíyá ara wọn tẹ̀ ń wọ̀ wọ́n yẹn tí wọ́n á tún mú ìyẹn tún pápọ̀ ń gbà ní. Fásitì yẹ́lẹ̀ ń gbà ní. Àwọn lábí ọ̀rọ̀ ìlà kan ìrìnfà ó kọ̀ mú fọ́ fàájì wà yẹn kọ̀ bí dùnà máa yú músíkò nà ìlara máa. Àwọn mùsùlùmí kò rí. Iná òbí kò lè tó ń ṣẹlẹ̀ láyé pátá Alukùránì wá ti yanjú. Àwọn lábí Ó máa ń dùn mí sẹ́dọ̀ ní ìbálòwò kí ṣe mùsùlùmí kí ló ń ṣe tí ò jẹ́ mùsùlùmí. àwọn lámìyàrá ooo. wa. àwọn lámìyàrá ooo. ọ̀rọ̀ ọba ní sáwọn tẹ̀fẹ̀rí tí ò tí ì sílẹ̀ wò rí lè yí. àwọn lámìyàrá ooo ìlà tọ́yé. tí e. wọ́n wọ́n tí wọ́n bá rí pé láàkà wọn sílẹ̀ tó bá kàn wò lásán bí ara. ìlà tọ́yé e rí hàn. sọ pé tí wọ́n wo àwọn ẹyẹ tọ́yẹ̀rù àwọn ẹyẹ. ọkàn

tí wọ́n tó títù lọ́wọ́ wọn nígbà ní ìyẹ̀pẹ̀ léjì wọ́n á tún mú yẹ wọn wá wá báyìí. èyí ń wò pé ìyẹ́ yẹn ni ó mú wọn dúró ọlọ́run ni wọ́n tún wá pàyẹ mọ́ra. àwọn ẹlẹ́mì ẹ̀rọ rẹ̀ látọ̀ ìfọ̀ fàáfàá tí wọ́n ayẹ́kọ́ bíbí. bẹ́ẹ̀ bá ń dírẹ́fù làbẹ́ ń gọ̀kadà lọ afẹ́nfẹsẹ̀ ẹni lọ́tẹ́ ríro ara báyìí ẹ dúró kẹ wo ń tà ń pè é. máa yọ mú sí fún ọlọ́run tó lè pé á mo mà dúpẹ́ fọlọ́run tó ń tẹ̀lé yìí ọlọ́run wá sọ ní sọ́dọ̀ tòlù méjì kí àwa mọ̀. máa yọ mú sí kò wọ́n wá dúró lójú kan sí káyọ̀ nígbà míì wọ́n mọ́ra wọn dúró. ìgbà mi ṣe é dá wọn dúró lókè. wọ́n yà ọlọ́run wá ń bẹ̀rẹ̀ pé máàrí mùsùlùmí hùn náà ilẹ̀ ọ̀rọ̀ ìlàràhàmà ó ní ta ló mú ọ ta ló mú ọ dúró tí ò jẹ́ kí wọ́n jábọ́. láyé mùsùlùmí náà ìlàràhàmà. ó ti wá ń dá wa lóhùn tó kò sẹ́ni tó kó dáhùn fóun ni. ìlàràhàmà. bàbá aláwọ̀ kọ̀ọ̀kan ló mọ ẹyẹ dúró lókè. Ọlọ́wọ́ náà dé olókè ní kìí sọ́lọ̀. Ìlàrá máa nù ẹ̀nà obìnrin lè jẹ́ ọba sí. Ọlọ́run kò sẹ́ni tó mẹ́yẹ náà àwọn ẹyẹ yìí dúró tí wọ́n fi jábọ̀. Àfihàn ọlọ́run bá àjọ ti ayé yìí. Tẹ̀wọ́n mú wọn dúró. Ẹ̀rí kíni, ìlú àwọn òbí kò lè ṣe ìyìn. Kò sí tó president ló wà ní tó wà lọ́wọ́ àyẹ̀kọ́ yẹn tí wọ́n ń parí mọ́ lára tó ń wò rí gọ́ọ̀nà lọ́wọ́ wà ní tó wà àyẹ̀kọ́ yẹn tí wọ́n ń parí mọ́ gọ́ọ̀nà lára tí gọ́ọ̀nà ò rí gbogbo ẹni tó ẹ̀jẹ̀ àwọn àyíká kàkiri àyẹ̀kọ́ táwọn yẹn ń parí mọ́ lára tí wọ́n rí ṣùgbọ́n ọlọ́run bá kò sí tó wò rí. iná òòdè kò lè ṣe ń bá sí. gbogbo nǹkan tó lórí òrí gbogbo nǹkan nìkan mi fi ń bàjẹ́ lọ́ńdà rẹ̀ tí ò dẹ̀ mọ̀ ṣùgbọ́n náà láyé a máa pé o abẹ́ àkóso rẹ̀ ní o òun ní o òun ní o ṣùgbọ́n ti torí pálọ̀ ọba ní kò òun náà làwọn ẹyẹ fi ń dábà tí wọ́n ń dá lókè yìí kí èdè rẹ̀ kí wọ́n jábọ́. máa yóò mú sí kò lónà ìlà rahama. ẹ̀yẹ wá sọ gbogbo àwọn pásítọ̀ tí wọ́n halẹ̀ ẹni káwọn ẹyẹ wá ti dúró ẹni kó kí ẹyẹ tó kábọ̀ ń fàlẹ̀ ó yá pàṣẹ fáwọn ẹyẹ sọ pé yọ máa fọ ẹ̀rí pé àwọn ọmọ kéékèèké bá fi rẹ̀ ní pé ah, irọ́ nípa agbára rẹ̀ pa. Sori bẹ́ẹ̀. Àlàmùtàrà náà lọ láyé síjúdù làwù máa ń fi sàmà wá tí wà máa ń fi làrúbí wá ìṣàmùsùn àlàpàmọ́rú wà lójú. Ọlọ́run bẹ́ẹ̀ náà ni àwọn ìràwọ̀. Wọ́n ṣe jẹ́ kí àwọn òòrùn máa kó wọn ọlọ́run. Wàlújì. tó sì kọ́ ń ṣàfọ̀mọ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ni àwọn ìràwọ̀ náà ń ọlọ́run. Wàlìjìbáàlì. Òòrùn ẹyẹ kan ọ̀. ìgbà táwa ní bùkátà sí ń bí olóńjọ fáwa oúnjẹ fáwọn ìlú mi ní fáwọn ọgbà ní báwa ṣe wáyé ní èsì oòrùn àwọn ìlú kan ṣẹ̀ṣẹ̀ ń jọ ní ilẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń mọ oòrùn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tara ní tí wọ́n ti lọ ń wọ̀ inú mọ bóun ṣe ṣe o. àwọn kan lọ́dọ̀ tí wọn inú òru bírímù làwọn wà báyìí òun ló mọ bó ṣe ṣe o kò yé wa o àti gbà fún jésù kọ́ ló ṣe o nípa ń sọ yìí o òun náà ba láyé ó dáyé ó ba bẹ́ẹ̀ náà ni ọ ọlọ́dà muhammadu kọ́ ló ṣe nípa ń sọ yìí o sọlá sọlá òun náà dáyé ó ba bẹ́ẹ̀ ni o ó dẹ̀ sílẹ̀ sáyé lọ bẹ́ẹ̀ láti àtìkọ́ṣe gbogbo rẹ̀ ti wà bẹ́ẹ̀ ẹ wò ó pé kí la fẹ́ sọ yìí wọ́n ní ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọ̀rọ̀ kí ọba ọ̀rọ̀ tó tún lọ́wọ́ wà pẹ̀lú rẹ̀ a ti wá ní ọ̀rọ̀ òwe náà na lọ́wọ́ náà tún lọ́rọ̀ náà ha it is a contradiction ọ̀pọ̀ ń kí ìyẹn before you talk to people ọ̀rẹ́ ẹ̀gbọ́n ni gbogbo ẹ̀dá ọ̀rọ̀ ti ṣe wọ́n sáyé ó tó mọ ayé wọ́n àwọn ọ̀rọ̀ àwọn àwọn wọn ọlọ́run wá ní sílẹ̀ òun wá ní wà nẹ́jìmù nígbà ọ̀fẹ́ sọ sí òòrùn ó ní wà ṣàmùsù ó bẹ́ẹ̀ bá tuntun pa ó ní wà lẹ̀ kọ́mọ́rù ìkankan náà rí yẹn. wọ́n nù jú. ó bẹ́ẹ̀ sọ pé àwọn sọ́mọ ó ní sàmọ́wáàtì àwọn yẹn pọ̀ nígbè ni. ó bẹ́ẹ̀ sọ sílẹ̀ láwọn abòmíwá ní wálé àrùn dínà sára ní àwọn àdúrà tánàjà máa ṣe wọ́lẹ̀ àwòyé náà sábàáyìn àdúrà kan wà tí wọ́n máa ń ṣe tọ́ta kan bá rò pé àwọn gbójú àwọn gbóyà àwọn lágbára àwọn níkìlì tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣeré àwọn ọ̀tá yẹn tọ́ta bá ṣọ́ra wọn pàṣẹ yàmọ̀ àwọn ọlọ́run. wà wa ń kọ́ máa ń wà ní jù. kéré rẹ̀ lẹ́rù ṣe gbọ́dọ̀ bá àfa ọtí tá tó ń lọ nìyẹn àbí kó yà bá ń lẹ̀ torí tí nǹkan wà táwọn ẹbí kọ́ wa pé ẹ máa ṣe bí nǹkan bá Bẹ́yà kan bá rọ̀ fún oúnjẹ kankan lórí ilẹ̀, ẹ̀yẹ́ sọ fún pé wọ̀tẹ̀ kí lè jọ́nà. Aláǹsọ fún ẹ̀kọ́ lọ́run, ìwọ ni wọ̀ tani wọ́ padà sílé kó lọ sàá tó gbọ́gbọ́ra jù nínú ogun rẹ̀ ẹ̀kọ́ sọ́njẹ́ òní wọ́n fẹ́nu játọ́ oníṣẹ́ ń bẹ̀rù mi ní bẹ̀rù ẹ̀kẹ́ ẹ̀wọ́n tí wọ́n rẹ̀ ní bẹ̀rù wá tó lóhùn àbí àbólóhùn ọkọ̀ ẹni tó tẹ̀ sí òṣàmbà àbólóhùn ọkọ̀ ẹni tó súnmọ́ ìyàwó rẹ̀ sí òrẹ́já náà òun jà ń kí náà lọ olóhùn ọkọ̀ ẹni tí mo ti

ọ bá ń já mọ̀ fóòrùn ìkànnì, òṣùpá ìkànnì, sọ́mọ̀ ọ̀pọ̀ ilẹ̀ náà pọ̀. Wọ́n nù yóò. Àwọn ìràwọ̀ náà pọ̀ lójú sọ́mọ̀. Wọ́n ti bá Bákan náà Ọlọ́run tún ní àti àwọn òkè. Ìjábàlù kan rẹ̀. ti Nọ́júmù náà ní kan ìràwọ̀. máa pé bàdá sẹ̀gbẹ́lì bàdá ojú ọ̀nà bàdá nájímù bàdá àràwọ̀ bàdá gọ́mọ́rù bàdá òṣùpá bàdá sámúsù bàdá òrùn Ọláhà tó ń sọ orúkọ. Wọ́n ti jú mú wọ́n lè jí báàlì àríjábá lò náà. ọ̀sọ̀ ní bọ́ ṣe ń pè é tọ́ hírò tí àwọn bàbá wa sọ ẹni tó máa háàwù ló wà ń bẹ̀. ṣùgbọ́n àwọn tí wọ́n mú kúrò kì í pé dáadáa tọ́ hírò tí ẹyẹ làwọn máa ń pè tó bá ti fi hamza pé ó ti jẹ́ ẹni tó máa jìbìrìlù náà ni wọ́n sọ di jìbì mo fẹ́ bẹ́ẹ̀ kọ́rọ̀ wà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa sísọ mọ́ ní orúkọ àmàlẹ́kà àwọn ní jìbìrìlà bùkáìlà. Àwọn àwọn ní gbogbo ń tó ń dárúkọ yìí. Wọ́n ní jíìmù ẹ̀lú jíbà ló wà ń ṣájà rẹ̀. Ere ni gbogbo àwọn tó ń sàti àwọn òkè ńláńlá. Àti àwọn igi, igi náà máa ṣàfọ̀mọ́, a máa yin ọlọ́run. Wọ́tà wá. Gbogbo àwọn dábà pátá àwọn tí ń rìn lórí ilẹ̀. Gbogbo wọn bàdé wọ́n yin ọlọ́run. Bákan náà gan-an ọlọ́run tó ọba dá nínú àwọn ènìyàn. ka si náà. Kàfíìrò mìíràn náà. nínú àwọn ẹ̀gbọ́n, ọlọ́run sọ pé wà náà sí. Torí nínú èèyàn, pàǹdà wa. Àbètílápá ń bẹnu wa. Alágídí ọkàn ń lọ́nà wọn fi láyé sọ wákà sí rúmínà náà. wákà sí rúmínà náà. àti ọ̀pọ̀ ya ń turu nínú àwọn èèyàn náà. wákà sí rúmínà náà. èmi tó kọ́ fọ́lọ́ tí mi náà wà náà tọ́lọ́ wọn bá ń sọ yìí o. ẹ̀yin ò dúpẹ́ sí yín ni. alhamdulilayi. èmi wà nù alhamdulilayi. èmi ò fọ́nbù ń tèmi. èmi ò ṣágídí èyí ò ní stress àti kí n sin lọ́hùn ẹ̀yìn náà ń kọ́ èmi yà gbà fọ́ lọ́hùn mi yà sin tọ́lọ́hùn bá dá. wákẹ́ sí omi nàná. torí yàtọ̀ díẹ̀ báyìí náà ló wà láàrin màtà náà bìnrin sá ni yàtọ̀ náà alẹ́ sọ́lá tó sọ́lá bàbá tó bá tán lẹ́yìn eléyìn èèyàn èèyàn lèmi ó yá

sokoro tó bí àtọ́rọ̀ yẹn náà tó bí ń bẹ̀ náà ní ìdágbẹ́gbẹ́ ọlọ́run yẹn òní distance wà ń bẹ̀. ọlọ́run ní mi náà sọ fún wa pé náà èèyàn bíi tí ní mí yóò ha eléyìí bá sí mi lèmi ti jì í lọ. ọlọ́run bá ń bè mí sọ̀rọ̀ lèmi àti kìí fi bọ́ sí gbangba kó wá rí tó bá pé kó sọ pé tó bá pé ọ̀rọ̀ ni mo pa kọ́lọ̀ ọba bá mi sọ̀rọ̀ kọ́lọ̀ kó ṣe mí báyìí wí ń tọ́ gbangba káyé gbọ́ gbogbo àti wọn kọ́ ọlọ́fà ọ̀rọ̀ kọ́lọ̀ ló bá wọn sọ̀rọ̀ àwọn ń sọ lónìí pé ọ̀rọ̀ ni wọ́n ń pa tó ń bá mọ̀ pé ọlọ́kọ́lọ̀ ń pa kọ́lọ̀ ń bá wọn sọ̀rọ̀ ọ̀rẹ́ ló ń wá ń sọ fáwọn èèyàn yìí kó wá bọ́ síta lónìí kó wá gbéra rẹ̀ ṣépè kó wá tí wọ́n lòún bá ń pa kó wá ń bá wọn sọ̀rọ̀ wọ́n ọlọ́run bá ń pa fún àwọn ará ayé pé ọlọ́run bá ń bá ń sọ̀rọ̀ kọ́lọ́run kó fòun o kó mọ sọ láfọ làágùn bó ṣe ń ṣe wàásù àti làágùn mi ṣàní àní káwọn náà máa bẹ lọ́wọ́ ẹ̀kọ́ ọlọ́run bá ń pa kọ́lọ́run kó fi ẹsẹ̀ sí kó má jẹ́ pẹ́ kàkà máa bóbò wa àwọn anájọ́ ما في الجوالة أولي وانا سيسي ألا أبان جاء ما عندي سي أتاك كثيرا من الناس وكثير حق عليه العذاب الله أكبر أن وكثير حق عليه العذاب عليه العذاب أنا أريد أن أتوا وارفته إلى ìyá ti dúró dà wọn dandan ni káwọn yẹn jẹyà. àkọọ́lẹ̀ ìyẹlẹ ọ̀dà bẹ́ẹ̀. ẹran ọ̀yà làwọn eléyẹn bẹ́ẹ̀ rí láti yí padà náà lórí kìkì wọn ọmọ bí òṣẹ́ kì gbọ́ ti gbàgbọ́ ni ọmọ bí òṣẹ́ kì ọmọ bí kì gbọ́ràn ọmọ jẹ ọmọ mú náà وكثير حق عليه العذاب Tọ́rọ gbogbo tàbí wọ́n bá ń sọ fún ẹ́kò gbọ́nà náà làbúgbó tẹ́, ojú tẹ́, gẹ́gẹ́dẹ́. Ọlá náà kan náà wà bẹ́ẹ̀, tí ó pé ìyá ti yí kọ́kọ́rọ́ kí wọ́n jẹ̀yà. Wà máa ń yóò lè ní láàrùn fàmálà hó mímú kiri ọlọ́wọ́ bá ọba sọ̀rọ̀ sọ̀rọ̀ ni. wa man yuhinillahu. wa man Bẹ́lẹ̀ ni wọ́n bá bàbá yẹpẹrẹ rẹ̀. Bàbá aláwọ̀ mi mú kiri mú. Allahu akbar. Má yóò yèlè lá. Má yìí ní lọ́hù. Ẹni ọlọ́run bá bá dàngéèdì rẹ̀. Bàbá aláwọ̀. Má yìí ní lọ́hù. Má yóò yèlè lá. Ẹni ọlọ́run bá bá sọdẹ ní àbùkù ẹni ẹ̀tẹ́. Wà má yóò yèlè lá. Ẹni ọlọ́run bá bá parí orí ibúlé lórí. Wà má yóò yèlè lá. Ẹni ọlọ́run bá bá ṣe lẹ́lẹ́lẹ́yà. Wà má yóò yèlè nílá. Ẹni ọlọ́run bá ṣe lálá kìíta. Wọ́n máa ń yè nílá. Kẹ́ ẹni bá jùlọ ẹ̀rọ aṣọ fún kò ní wọ ìhòòhò ní ọmọ máa rẹ̀. Wọ́n máa ń yè nílá. Ẹni ọlọ́run bá ṣe lọ́mọ lẹ́ńlẹ̀. Wọ́n máa ń yè nílá. Kẹ́ ẹ taṣọ sórí tí àkútí ṣe àkúbáyà á fi jábọ́ sílẹ̀ lẹ̀. Wọ́n máa ń yè nílá. Wọ́n máa ń mọ́kìrín. ọlọ́run ní kò sẹ́ni tó fẹ́ kọ́ rẹ̀ níbẹ̀ ilé o. sábà lọ́wọ́ mi mọ́kìrín. kò sẹ́ni tó fẹ́ daṣọ òyìnbó o. sábà lọ́wọ́ mi mọ́kìrín. kò sẹ́ni tó fẹ́ bu wèrè rẹ̀ tó kókó bá já àdúgbò ta o. sábà lọ́wọ́ mi mọ́kìrín. bí ọ̀rọ̀ ayé ìjà lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ágẹ̀rẹ̀ àdìsàn sílẹ̀ kó lọ jáǹdẹ̀. sábà lọ́wọ́ mi mọ́kìrín. bí o já lọ́dọ̀ àwọn òbí rẹ̀ á délé ọkọ̀ wa já pátípátí. Màmá làwọn mi mọ̀ kí. Bí o já lé kékeré dàgbà á mi ò ṣe owó ni ò sí, á wá bẹ̀rẹ̀ awa lágbà, á wá dàgbà yọwọ́ kọ́wọ́. Ọmọ ni láwọn màmá làwọn mi mọ̀ Ọlá ní rẹ̀ báyìí, kan tẹ̀yìn fẹ́ rẹ̀ kó tó fẹ́ ọrùn rẹ̀. yẹn ó ní dáadáa jẹ́ wọn ọlọ́run Àti yóò wọ́n lọ ọlọ́run. Iná láàá ẹ̀fọ́ ló bàyà já. Àti ọlọ́run bá kó jọ nínú ìjẹ́ àti yóò wọ́n rẹ̀, ìtò dá náà ní kọ́lọ̀ kó jọ kó ṣe fáwa o. Kọ̀lọ̀njọ́, wọ́n ti wá dára tí ò dá o. Wọ́n ti wá dára tó máa pa wá lẹ́kùn o. Àrà tó máa pa àwọn ọ̀tá wa lẹ́kùn ni kò fi wá dá o. Kì í tó máa pa àwa lẹ́rìn àtàwọn olólùfẹ́ wa ni kò fi wá dá o. alájọkan ti اللهم أعز الإسلام والمسلمين آمين وأذل الشرك والمشركين آمين ودمر أعداءك أعداء الدين آمين وانصر, وانصر إخواننا المسلمين في كل مكان آمين وصل اللهم وسلم وبارك على محمد آمين. وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته 啊，这样子回应啊。